òṣùwọ̀n òṣùwọ̀n òṣùwọ̀n òṣùwọ̀n means measurement scale òṣùwọ̀n means measurement scale níbo ni òṣùwọ̀n rẹ wà Níbo ni òṣùwọ̀n rẹ wà?